الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أصنف الله سبحانه وتعالى الله باتي أداقف قولي باتي الذي أحيانا بعدما متنا وإليه النشور قولي باتي جواسي لي باتي يوسف في قوة الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها ọlọ́run fi rinlẹ̀ fún wa pé òun ọlọ́run ọba Allah lọ́ba tí máa ń gba ẹ̀mí nígbà tí wọ́n bá sùn wálẹ́kì lámtámù fi mọ̀nà níhà ọlọ́run náà ló máa pa ẹ̀mí tó jẹ́ wípé sùn tí ò kú ẹ̀mí tó sùn tó kú àti tó sùn tí ò kú ọlọ́run ló máa pa ويرسل التي قضى عليها الموت ويمسك التي قضى عليها الموت nínú gbogbo àwọn ẹ̀mí eléyìí tí àsìkò ẹ̀ bá ti tó ọlọ́run ọba máa gbá mú wa yursilu al-ukhra ila ajalin musamma èyí tí àsìkò ẹ̀ bá ti tó nínú àwọn ẹ̀mí ọlọ́run ọba dá sí ọlọ́run á dá padà sílé ayé eléyìí túmọ̀ sí wípé al-mautu biyadi Allahi subhana gbogbo tó ń jẹ́ ikú pátápátá ọwọ́ ọlọ́wọ́n ọba ló wà ìkápá ọlọ́wọ́n ọba ló wà la tamut ẹ̀mí kan ò ní kú illa bi idnillahi subhana àyàfi kó jẹ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ́n ọba alladhi khalaqal mauta wal hayata liyabluwakum ọlọ́run ní òun lòun dá ikú ìṣesí ni ikú ọlọ́run ọba yìí Rabbul Af'al òun lọ́ba tó dá gbogbo nta ń ṣe pátápátá nínú ta máa ń ṣe ní pọ́mẹ̀dé ìyá máa kú ọlọ́run ló dá ikú tá à ń kú yẹn malakul ikú màláìka kú tó jẹ́ sábà tó jẹ́ irinṣẹ́ tó máa ń gba ẹ̀mí ọlọ́run ọba ló dá òun náà ọlọ́run ní kul yatawaffakum malakul mawti alladhi wukila bikum ọlọ́run níbi ànábì sallallahu alayhi wa sallam bá ń sọ fáwọn ènìyàn wípé yatawaffakum ó ń bọ̀ wá gbẹ̀mí malakul mawt màláìka kú alladhi wukila bikum eléyìí tí ọlọ́run bá fi dógò sọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan yín tó mú sí yìí ó túmọ̀ sí wípé ẹ̀dá kan ò ní kú àyàfi kó jẹ́ pẹ̀lú sábàbí pé màláìka kú gbẹ̀mí ẹ̀ màláìka kú ò sì ní gbẹ̀mí ẹ̀dá ọlọ́run ní alayha màláìka tó ọlọ́run ní àwọn màláìka kan ni tí wọ́n ń ṣọ́ iná rilazon shidad ọlọ́run ní wọ́n nípọn wọ́n jẹun tó le koko. la ya'asuna Allaha ma amarahum ohun tọ́nà ọba bá ti pa wọ́n láṣẹ pé kí wọ́n wọn kì í yapa òfin ọlọ́run wọn kì í yapa ya ọlọ́run wa na ma ohun tí ọlọ́run bá bá ti pa wọ́n láṣẹ báyìí ni wọ́n ṣe àwọn màláìkà nìyẹn màláìkà kú ku ní kó wá pa kẹ́hìndé kọ́lọ́ rán sábúrò kó wá pa ẹ̀gbọ́n kọ́lọ́ rán sí bàbá kó wá ṣe mistake kó pa ọmọ kọ́lọ́ rán sọ́kọ kó wá fi ọkọ sílẹ̀ kó níyàwó lòun fẹ́ pa àwọn màláìka kú òní ní ṣe bẹ́ẹ̀ ó túmọ̀ sí wípé gbogbo tó ń jẹ́ ẹ̀mí wa pátápátá ọwọ́ ọlọ́run ọba ló wà yóò mọ́ mauta. ọlọ́run ọba lọ́ba tí máa ń fún ẹ̀mí tó máa ń fúnni níṣẹ̀mí bá àdàmọ̀ òtí hà lẹ́yìn ìgbà tẹ̀mí bá ti kú. alẹ́bí yóò ṣe yí ìkù òun lọ́ba tí máa ń fún yín níṣẹ̀mí òun ló fi ẹ̀mí sí yín lára tó ń mọ yomi ìtókò òun náà lọ́ba tó máa padà pa ó túmọ̀ sí pé ikú ọwọ́ ọlọ́run ọba ló wà ẹ̀dá kan sì ní kú ilà. ìdàjá àjàlóhù àyàfi tí àsìkò ẹ bá tó kọ ni a ayédè dá lóró ọ ọdẹ kúrú ẹ̀mí ẹ̀ kò sẹ́ni tó lè kúrú ẹ̀mí wa jọ̀mọ́ torí wípé ọwọ́ ọlọ́wọ́ bá ni àsìkò ikú wà ẹ̀dá kan ní kú ọlọ́wọ́ ní fàyídàjá àjàlóhùn wala yastakhirun ọlọ́run ní tí àsìkò ẹ̀dá bá ti tó la yastaqdimuna sa'atan ẹ̀dá ò ní kú ṣáájú kásìkò yẹn tó tó wala yastakhirun kásìkò ẹ̀dá bá ti tó kò sẹ́dá kan tó lè lọ lára kò ní wà fásìn kò sì ní wà dìlé àsìkò tí ọlọ́ọ̀bà lékè ọlá tó ti fi sí fóníkálukú ni. Kalo, ó ní wàyúrù sílù ọkọ̀rọ̀ ìlà ajáde mùsàmà ọlọ́wọ́ adẹ́mi àwọn kan sí lẹ́yìn ìgbà tí wọ́n bá sùn tí wọ́n bá jí ìlà ajáde mùsàmà títí di àsìkò kan mùsàmà àsìkò táwọn ọlọ́run ti sàmì sí àsìkò tá ti sọ lórúkọ ohun tó ń jẹ́ ikú kò sí lọ́wọ́ ẹ̀dá kan bákan náà ohun tó ń jẹ́ ikú kò ń ṣe ohun tí mùsùlùmí máa ń bẹ̀rù táwa máa páyà pé a ah, ikú o ikú o rárá ohun tó yẹ ká máa bẹ̀rù ni ọlọ́run ọba àlékè ọlá ọlọ́run ní wà láta khafuhum wà khafuni in kuntum mu'minin ẹ gbọ́dọ̀ bẹ̀rù wọn èmi ọlọ́run ní kẹ́ máa bẹ̀rù tẹ́ bá jó nígbàgbọ́ òdodo ẹni tó bá jó nígbàgbọ́ òdodo kì í bẹ̀rù kú ọlọ́run ọba ní máa ń bẹ̀rù wattaquni ya ulil albab ọlọ́run ní ẹbẹ̀rù èmi ọlọ́run ọba ẹ̀yin tẹ jẹ́ onílàákà yìí tẹ jẹ́ ọlọ́gbọ́n ẹni tó bá ti jẹ́ ọlọ́gbọ́n kì í bẹ̀rù ọlọ́run ń bẹ̀rù á sì máa bẹ̀rù bóun lòun ṣe fẹ́ pàdé ọlọ́run ọba yàkọ́ọ̀fù máa bá àdánimọ̀ á máa bẹ̀rù tó máa bá pàdé lẹ́yìn ìyẹn ni àdọ́bíwá Muhammad alkayisu ẹni tó jẹ́ onílàákàyè mandana nasahu òun lẹ́nìkan tí máa ń dáàbò bo ẹ̀mí ara rẹ̀ minal hilal gbogbo tó bá lè pa ẹ̀mí ẹ̀rún gbogbo tó bá lè ba ẹ̀mí ẹ̀ jẹ́ a máa bẹ̀rù mandana nafsa gbogbo tó bá lè ṣe àǹfààní fún ẹ̀mí ẹ̀ yahrisu alayhi a máa ṣojú kòkòrò lọ síbẹ̀ a máa ṣàmójútó gbogbo tó bá lè ṣe láǹfààní lẹ́yìn tó bá ti kú àlàkáyè sùmọ̀ndánà nàfṣáhù wà ámílá lima ba'da al-maut a wá máa ṣiṣẹ́ fún àwọn nǹkan tó máa ṣe láǹfààní tó bá ti kú tán nínú tó máa ṣẹ̀dá láǹfààní tó bá ti kú tán sọ́dà kọ́tún jàríyàtùn sàárà tá a ṣe kí ládé máa kọ̀ntínú kódà lẹ́yìn tá a bá ti kú èèyàn gbẹ́ kọ̀ǹga èèyàn kọ́ mọ́ṣáláṣí èèyàn kọ́ lélẹ̀ fáwọn ọmọ òrukàn èèyàn kọ́ ilé kéwú èèyàn la títì èèyàn gbingi gbogbo ìgbà táwọn èèyàn bá ti ń ṣàǹfààní látara àwọn nǹkan yìí yàtíhi àjùróhù bìgọ́ìrì hisab ládàmà wá bárú ẹni bẹ́ẹ̀ tí ò lódi wọn. àlọ́wáládó sọ́ọ̀lẹ̀ yẹ́dìrúlà nínú tó máa ń ṣèyàn láǹfààní lẹ́yìn ikú òun náà ní ọmọ rere tó jẹ́ pé gbà tá a sí láyé mọ́ tó wá ń ṣe àdúrà fún wa wal ilmu yuntafa'u bihi ìmọ̀ táwọn èèyàn ń jàǹfààní ẹ̀ lẹ́yìn ìgbà tá a sí láyé mọ́ tí wọ́n wá ń rí oore látara ìmọ̀ yẹn eléyìí tá a fi kọ́ wọn àbẹ́lẹ̀ tá a fi kọ́ àwọn èèyàn tí wọ́n wá ń lò lẹ́yìn ìgbà tá a sí láyé mọ́ àwọn eléyìí wà ní tí máa ń ṣe ní láǹfààní nígbà tá a bá sí láyé mọ́jọ́ mọ́ gbogbo eléyìí lẹ́ni tó bá jẹ́ mùsùlùmí dáadáa máa ń mójútó ṣáájú kó tó kú a sì máa gbìyànjú ayòkọ́ demolè náà fi hì kọ́yọ̀ a máa ti dáadáa síwájú torí pé mọ̀nà àmìlà sọ̀líhà ẹnikẹ́ni tó bá ṣe dáadáa ní zakarin aw ọkùnrin ló jẹ́ ní àbóbìnrin min zakarin aw unsa wa pẹ̀lú májẹ̀mú pé èèyàn wá jẹ́ onígbàgbọ́ òdodo ẹni tí ò bá ti jẹ́ ẹni tó gba ọlọ́run ọba gbọ́ àti ànábì muhammad sallallahu alayhi wa sallam tó bá ṣiṣẹ́ olóore kò ní ṣe láǹfààní lálùkìyàmà wà má du'a'u li kafirina illa fi dalal ọlọ́run ní gbogbo àdúrà gbogbo ṣe olóore tí kèfèrí bá ṣe ànú ni ọlọ́run ò ní gbà lọ́wọ́ ẹ̀ ọlọ́run ní wa qadimna ila ma 'amilu min 'amal ọlọ́run ní gbogbo iṣẹ́ tí kèfèrí bá ṣe tó bá di lọ́rùn àwọn ọlọ́run á dojúkọ àwọn iṣẹ́ náà faja'alnahu haba'an mansura àwa daṣẹ́ náà lù á sọ ọ́ di èlùbọ́ àwa ní kásẹ́gùn fẹ́ sí àwa kú gbogbo ẹ̀ dànù kọ́lọ́ má jẹ́ kí iṣẹ́ wa rárẹ̀ ẹni tó bá jó nígbàgbọ́ òdodo tó jẹ́ níre a máa ṣiṣẹ́ liman ba'da al-mawt ó ní tí ẹ̀dá bá ti kú nǹkan mẹ́ta ló máa tẹ̀lé lọ sàárè rẹ̀ ó ní máa owó tó ní dúkìá tó ní àtẹ̀lé lọ wà àwọn rẹ̀ àtẹ̀lé lọ wà iṣẹ́ ọwọ́ rẹ̀ àtẹ̀lé lọ wa yabqa méjì inú gbogbo tó tẹ̀lé lọ ìwọ́n padà sílé ẹyọ kan ṣo péré pẹ̀lú ẹ̀ ó ní gbogbo dúkìá rẹ̀ bóyá ó ní mọ́tò wọ́n fi gbé e lọ padà sílé ahlóhù àwọn ẹbí rẹ̀ wọ́n padà sílé wàyábùkọ amadu ohun tó máa kú kù níṣẹ́ ọwọ́ rẹ̀ o ohun tó máa kù wá kù níṣẹ́ ọwọ́ wa wàlà ájízù ànábì ní ẹ̀rí òpònú ẹni tó man atba'a nafsahu hawa ìfẹ́nu ló máa ń tẹ̀lé wàkàdálíkà sawwalat li nafsi tẹ́mi ẹ̀ bá ti sọ fún wa ní ẹ̀mí mi sọ fún mi pé kí n má da yín lò ẹ̀mí mi sọ fún mi pé kí má kírun ẹ̀mí mi sọ fún mi pé kí má gbàwé ọdún yìí yatba'u nafsahu hawa ìfẹ́nu ẹ̀ la máa tẹ̀lé wa yatamanna ala òun náà wá máa sọ wípé àṣebá lówó ńlé ayé lẹ́yìn bá ti lówó ńlé ayé ó yẹ kó lówó lọ́rùn ẹni bá ti dáa fún ó yẹ kọ́run sun wọn fún kò rí bẹ́ẹ̀ jọmọ́ o irú ẹni bí a ti gbàgbé ẹ̀mí ara ẹ̀ nọ́ọ̀sù lọ́ha fànẹ́sì yahoo irú ẹni bí a gbàgbé ọlọ́run ọ̀nà wa sọ àwọn náà di ẹni ìgbàgbé kọ́lọ̀ ọba kó jọ kó má gbàgbé ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká gbìyànjú láti mójútó ṣe dáadáa min qabli an ya'tiya ahadana al-mawt kó tó di pé kó àwa débẹ̀ ẹnìkan nu wa táwa máa kígbe pé rọ́bì rọ́bì ìwọ náà wọ́n ọba irji'uni dá mi padà sílé ayé rọ́bì law akhartani ila ajalin qarib tó bá jẹ́ pé o lè fún mi lásìkò díẹ̀ sí ni ìwọ náà la asaddaqa wa akun mina màá bẹ̀rẹ̀ sí máa ṣe gbogbo dáadáa sí mi ṣe tẹ́lẹ̀ rúbàmọ́ yawaddu alladhina kafaru law kanu muslimin nígbà tí kèfèrí bá kú tán láṣẹ wa máa kígbe pé wọn lọ́hùn á ó máa ṣe o kálímì náà lọ jẹ́ mùsùlùmí ni wáyà kó lórí káfíru ya aláìsá ni kó ń tutù rọ́ọ̀bà kèfèrí náà máa kígbe pé á ó máa ṣe o tó bá lọ jẹ́ pé mo jẹ́ yẹ̀pẹ̀ ni a kò bá máa lóore fún mi o ọlọ́run sì ti fún wa láǹfààní ó sì ní alamiya ṣe kò nàdír ọlọ́run àti àkílódé tó jẹ́ nílẹ̀ wá ń kígbe alamiya ṣe kò nàdír ṣé ń gbàtẹ̀ wà ní ayé àwọn àpò òkìlọ̀ fún yín ni alámúyá tí kò mùrùsùlù kò mìíràn ní àìdè kò ṣé àwọn òjíṣẹ́ láàrin yín wọn ti wá kìlọ̀ fún yín ni so ló fi jẹ́ pé jọ̀gbẹ́ ibi àlìkìyàmọ̀ la ọlọ́run ọba ní tó bá di ọjọ́ yẹn kò sí excuse kò sí excuse fẹ́yàn kan lọ́jọ́ gbé ibi àlìkìyàmọ̀ pé ẹ igbá ni awo ni ọlọ́run ò ní gbà kọ́lọ́ ọba àlekè ọlá kó fi wá ṣe kò ń gẹ́ dáadáa kó ṣe wá lọ́mọ àlùjọ náà kó má ṣe wá ní ọmọ náà kó sì má ṣe wá ní adọ́rùn mòtítọ́ o àwọn kèfèrí wọn ò ní gba òdodo ní ayé tó bá di àlùkìyámọ̀ lójú oníkálukú ákílẹ̀ àlùkìyámọ̀ ti bẹ̀rẹ̀ láti nu sàárè lóyún ọba ti dé nu sàárè báyìí wọn ni mọ̀mọ́ takọ̀dé kọ́ ọmọ kìyàmọ̀ tó ẹni tó bá ti kú àlùkí àmọ́ tí ẹ ti bẹ̀rẹ̀ nìyẹn o ìkọlọ̀ ọba kó fi kú rẹ pa ẹnì kọ̀ọ̀kan wa kó jẹ́ ká kú sójú ọ̀nà ànábì Muhammad sallallahu alaihi wasallam kó sì fi dáadáa kó fi rọ ẹnì kọ̀ọ̀kan wa lọ́rùn láti máa ṣe gbogbo tó ń jí aburú kọ́lọ́ jí ó nira fún wa kó sì jí ó rọ̀ wá lọ́rùn láti máa jìnà sí i rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab wa sallallahu وأصحابه أجمعين